Adventist World Radio, the voice of hope. For more information, visit us on the web at awr.org. The following program is in Florida. èyí ni adventist world radio ìgbésẹ̀ rédíò fi onírètí nígbà tẹ́sùn ti sìn lẹ́ẹ̀kejì kó ìrètí náà sí gbogbo ènìyàn ìlera ara yín àti ìṣọ̀kan yín ló ń tẹ̀wá lógún. máa tó sí sílé o mo nílé ní lóko ní lọ́jọ́ ní lẹ́yìn òbí mi níbi gbogbo kan wọ́n ṣàìsàn bá ń jáde lónìí àní ibi gbogbo tẹ bá ti gbọ́ òun mi mo sì ń pe ẹ̀sùn dédé àsìkò yìí ẹ̀sùn di òjò ọjọ́ tuntun rí ẹlẹ́gbẹ̀rún ẹ̀yìn olùgbọ́ mi mo kì í sí ilẹ̀ àríwá náà ni nílẹ̀ Ghana ni nílẹ̀ Cameroon ni ní ilẹ̀ yípo náà ni nílẹ̀ Yorùbá wa